وجعل الدين وجعلنا الليل والنهار آيتين ومحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم قد عدد السنين والحساب وكل شيء قصرناه تفصيلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه يقول تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها المسلمون عباد الله اعلموا أن العام الهجرية سعداء لا غير أيامك الله أبا أبي الله سبحانه أبدي ويوا wípé àlẹ́hàmù lè níjìrì ọdún oníjìrà yìí ló ti fi wọ́n kà tó ti di tó ń kà rẹ̀ pé fourteen forty two látòrí lọ. Ṣèyídà òǹkà lásán ni o. Kò sí ìjọsìn nínú ẹ̀. Kò sí ní kò sí kìíní kú oríire kankan nínú ẹ̀. Kò sí ní ẹ̀fí làǹfẹ̀. Ọ̀dẹ̀ bá wà ó ti abọ́ ti fún sí ìsọdún tá a mọ̀ sí ìjọba ní irú léyà àti Ọ̀rọ̀ àti ìjọba lọ. Ọdún jágà ọdún léyà. Àwọn àyíkọ́ máa ń sọ̀rọ̀ ánà alákọ̀ọ́lé. tí ó ní wa ibi ọdún ọdún ọdún ní ojú méjì kákan máa fi sùn kárí. ọlọ́run subhanahu wa ta'ala bíṣọ́ọ̀bù ìṣẹ̀ra ayọ̀ ẹlẹ́gbẹ̀jìlá ọlọ́run ní abí òru kalẹ̀ ọjà àìsànlẹ̀ ìlàwọ́sẹ̀ hàn wà áyà sẹ́yìn òru àtọ̀tán àgbẹ̀ kalẹ̀ kọ́sí àgbẹ̀dá àtùmọ̀ ọlọ́run lọ́lọ́run tó lẹ́kọ̀ọ́ níjọ. ọmọ àwọn àyà sẹ́lẹ̀ àmì òru àpárẹ̀. وجعلنا آية النهار مبصرا àbí tọ̀sán àbí tó wọ̀ mọ́lẹ̀ tí o máa rí kan tí a kò lè rí kan. ọlọ́run la fi ọ̀sẹ̀ bóun ti wà yìí lè tọ́jú lọ́wọ́ ọ̀la fi ràn bí kò kẹ́lẹ́ máa fi wá ọlá àtẹ̀dárí. wọ́n lè tẹ́ àìláàmù àdàdà tìdí ìrìnà ọ̀sìn náà kẹ́ẹ̀dẹ̀ bí lè mú ká ọdún kèrò lára rẹ̀. ilé ni wọ́n tún ta ilé atọ́rọ̀ ẹ̀sìn bí ẹgbẹ̀rún àtọ́gọ́rùn mẹ́rin ọdún àti méjìléní ọdún ní báyìí. wọ́n ṣe sáà kájẹ̀ fi mọ̀ dúró. ọlọ́run ọkùnrin lẹ́sìn yìí ní pásítọ́ọ̀lù náà kò tá sí i la. gbogbo ohun la sàlàyé ẹ̀lẹ́gbọ̀n rẹ̀. àníkà máa sọ pé ti báyìí lásán ní ọ̀rọ̀ ọdún yẹn ọlọ́run bá sùhánà ti sọ́nà áyà mi wọ́n lè ní ìjà alẹ́ sáńtà bí yára ọlọ́run ló gbóòrùn kalẹ̀ kọ́ máa jẹ́ mọ́lẹ̀ wọ́n yìí ọmọ ọ̀rọ̀ lóòrọ̀ àtúbà lóòrùn òrùbá sì jẹ́ mọ́lẹ̀ ọlọ́run wọ́n kọ́ da ọ̀rùn mọ̀nàáṣẹ́ ọlọ́run wá ní kó sí àwọn mọ́ńsílà mọ́ńsílà ìbùsọ̀ kalẹ̀ kọ̀ọ̀kan. لتعلموا عدد السنين والحساب ọlọ́run ti bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ́ bí mo ká ọdún àti ṣírò ọlọ́run ti máa ọ̀kálà lọ́lọ́run jáde kàdínlá ní hàn ọlọ́run ọ̀sẹ̀ dáadọ́dún kẹta àkálẹ̀ láti pẹ̀lú òtítọ́ ìkọ́sílẹ̀ ìlànà ìlẹ̀ fọ́ọ̀mù ìyàlẹ́wò ọlọ́run sálàyé àwọn àríkàmì ikú àwọn ẹni tí wọ́n ti mọ̀ sọ́ọ̀tì yóò láyà ká ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ti lágbèpá yẹn pẹ̀lú òun láti máa mọ̀ yí pé jùmọ̀ àti lọ látọ̀dé lórí pàtàkì látàdé òrùka wọn. pẹ̀lú orí máa lọ máa bọ̀ òṣùpá láti máa mọ̀ yí pé oṣù omi ìlàtún ti bọ́ sí ìdásọ́pá wà nínú àpọ̀ nígbà tí lè lẹ́nu ìyàn lè dàrá yìí. pẹ̀lú oṣù padà látọ̀dé oṣù kékeré kẹta kẹrin ó di méjìlá láti máa kọ ọdún. àdìgá máa sọ pé ọdún báyìí ọdún báyìí láti fi tù ká nípa ọlọ́run ọba tó há láwọn tó ti dá ọkọ ọdún tí ọ̀sá ẹyẹ pẹ̀lú ọba adẹ́gà ń sọ nípa àwọn bàánà ìṣẹ̀lẹ̀ adé tọ́lọ́run àtẹ́bí ọlọ́run má wọn ọba ní àmà sílẹ̀ wọ̀ fún ọlọ́run nílé wọ́n bẹ̀ fún ọdún ní fọ́tí yẹ ẹni fún kàrẹ̀. yẹ̀sì ìwú lẹ́fì ọ́f ṣé kí wọ́n kì máa dààmú dààmú lórílẹ̀ lásán bí wọ́n bá ti béèrè lánàá náà wọ́n tún bára wọn lé ọ̀là ìṣẹ̀lẹ̀ àlẹ́ ìfọ́ mi fà sí torí bẹ́ẹ̀ máa ń pa ọ̀rọ̀ jẹ nípa àwọn tó ń jáde kó lè tẹ̀ láti ọlọ́run ọlọ́run ọba àdìjọ aláàbò tí ó yé wa nípa àwọn káfíìn ọlọ́run ọba yóò sá àjì ìlú mẹ́ta mílẹ̀ àdáàr wọ́n máa kẹ́lẹ̀ àmẹ́bí lójú pé séyàwó ló dé wọn nìbọn láti àdìgbà láti tọ́lọ́run ọlọ́run ká lórí máa dáhùn pé wọ́n láti yóò fi fa ọlọ́run wá àjà àlùkáwà bí ọlọ́run ọlọ́run ò ní yẹ wà nínú ẹ̀yàwó ọjọ́ ẹyọ kan lọ́sọ̀ àtẹ̀dá rẹ̀ ọ̀tà ní one thousand years nínú kàyé ṣe bẹ́ẹ̀ máa ń dúró. eléyìí wà fún ọjọ́ ìfàyè ara ọ̀sẹ̀rù. òun làbẹ́ ti fọwọ́ àgbàlá tó ń sàlàyé ọjọ́ kan yẹn pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run one thousand years ni òjijì wà rí àwọn tálákà tí wọ́n gbà wọ́n wà èdè sí ọ̀rọ̀ mi níláàjì ọjọ́ ìlàjì ọjọ́ yẹn òun náà ní sáàmùsì mi láti ààrẹ five thousand year ọbẹ̀ ìwé five thousand two thousand one thousand year ìjọba ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ alọ́sí yẹn kákẹ́ máa fi tòǹkà ní ìdí sáláyé lẹ́gbẹ́ tábí lè tòǹkà mọ́lẹ̀ ọlọ́run ọba sùhánù wọ̀tá alákùnkọ̀ ọ̀rọ̀ ayé pé yóò dá sí ọ̀rọ̀ àkùnrin ọ̀mìnà sí dáná ìyílẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ṣètò alámọ̀rẹ́ láti sáàmà lọ sílẹ̀ tó mọ ya àlọ́jù lẹ́yìn lẹ́yìn náà ọ̀rọ̀ kí n ní àwọn alámọ̀rẹ́ tí ó wá síbi wá láti lè lọ sí òkè lọ́dọ̀ bá tẹ̀dá bí ìyàwó mi dá ẹni dá owó àlùfáà náà ti fi mọ̀ ọ̀dà ọ̀tún ní ọjọ́ kan tó ti kú òdiwọ̀n rẹ̀ ti dé ní one thousand years nínú kàtà yìí náà ni ayé ìlú ìmúna ìlànà obìnrin pé kẹ́tí ń pọ̀ ká ìlàtọ̀dọ̀ ọlọ́run bá bó lò níkàtà tọ́wá ẹgbẹ́ yẹn fẹ́ gbé nǹkan rìn bá fẹ́ fi rìn five hundred years nìyí ní ìṣẹ́jú ọ̀sọ̀ kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tí ó fi dórí ẹ̀ níbẹ̀ tí ó jọba wá sí ìpìlọ̀ ọba five hundred years nìyí wọ̀lá kí n bẹ̀rù sábà ọ̀tà àmọ́ ọlọ́run bá sùn sáà nẹ̀rù ọ̀tà láàrin kàtẹ́bí kápá rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn àwùjọ àlẹ́ àlẹ́ ìjọba ọ̀tọ̀lá wọn ti sàlàyé ayà. Àlọ́tú yẹn kájọ bá fi sùn gàdú. Ọba Adéga ni sàkàlódò ìmọ̀lá ìsàkó ahịa ọ̀rọ̀ ilẹ̀ yìí. Gbogbo àwọn àwọn ọ̀rẹ́ ọlọ́run wò ní ọlọ́run dá láti ìmọ̀lẹ̀. Wọ́n á máa mí lọ́sọ́dọ̀ ọba Adéga láti jìbìrì rẹ̀. في يوم كان مقداره خمسين ألف سنة ní ọjọ́ kan tó jáde ní òsínwó ọjọ́ yẹn ti dédé fifty thousand years wọ́n ní ọjọ́ báwọn ọmọ bá ń sọ mẹ́ wọlé ìyàwó wọlé ìyá àwọn bọ́jọ́ yẹn ti máa dùn lọ́rọ̀ àwọn aláìní gbàgbọ́ nìyẹn ìjọ kẹfọ́ àwọn aláìní gbàgbọ́ nìyẹn tó ti dédé five hundred eh, eh, five hundred thousand years ni wọ́n ń yà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìdàgà ẹni tí ìdàgà wọ dúkìá rẹ̀ sí ọ̀yọ́ ọ̀yọ́ ara tó ń mímí àwọn ará tó ní lọ́yẹ̀ ọ̀yọ́ ìdàgà lórí wọn bí ọ̀yọ́ wọn máa tẹ̀ lọ́lẹ̀ gbàgbà ní ọjọ́ náà tó ti fún ìdíwọ́ rẹ̀ ti déédéé fifteen thousand years yẹn olóòtú máa tẹ̀ mọ́lẹ̀ wọ́n bá ti tẹ̀ mọ́lẹ̀ wọ́n bá ti tẹ̀ mọ́lẹ̀ náà padà wá fún ìdíwọ́ máa ṣọ̀yẹ̀ ọjọ́ àní ọdún yẹn láti lè sọ̀rọ̀ kálí o ọlọ́run bá jẹ́ olúwa tó ní pé kò lè gbàgbé wọn mọ́ ayérayé àwọn àtúntà ọlọ́run ọba àlejò pa wọn ẹni yọ náà wọn fi àwọn wọ́n ti ọ̀dọ́ ni wọ́n wọ́n dẹ̀ nígbàgbọ́ sí àtẹ̀dá wọn ọlọ́run làwọn alé sí ìmọ̀lẹ̀ fún wọn ọlọ́run wá ń sọ ohun tí wọ́n lò nínú ọ̀rọ̀ tí wọ́n kú sí tí wọ́n fi sùn ọba adẹ́gbà ni wọ́n lẹ́fẹ̀ẹ́ sí orí àtìyé sálá àtàmì àtìsíní wọ́n ti gba ọ̀rọ̀ sí ta wọ́n lò nínú òkòtò ọdún tí wọ́n kú sí yẹn kí ni ó náà yẹ kí ni wọ́n máa náà yẹ tá a bá fẹ́ ká ní kọ̀mọ̀ríyá pẹ̀lú oṣù ilé òṣùpá tó yẹ kó wòye pé ta tún wà ní òòrùn bẹ́ẹ̀ máa ń ká rẹ̀ yọ máa jẹ́ sí ní kòrò ṣùgbọ́n àti pé pẹ̀lú òòrùn ni kí ni àwọn èyí òun yóò máa jẹ́ torí ìyàtọ̀ ọdún mẹ́ta níbẹ̀ láàrin ọgọ́rùn-ún ọdún kọ̀ọ̀kan náà pẹ̀lú ọdún òṣùpá àti ọdún òòrùn. wọ́n fi ẹ̀yìn pé ta bá rí ọgọ́rùn-ún ọdún kan. òdìdí ọdún mẹ́ta ní òbílẹ wọn òfin mùlátọrọ lóṣù bá lóṣù bá jọ twenty ní oṣù ọ̀rọ̀ tó ohun olè ilé máa ń ta àyẹ tọkẹjẹ ta wọn fẹ́ táwọn kẹjẹ tá a dì twenty eight ten àrí twenty nine nígbà míì ten alọ́tún yẹn sọ̀ǹkà ní ọ̀rọ̀ ìdìbò ayẹyẹ ọba sàlàyé ọ̀gá yẹn ọlọ́dọ̀ ọ̀sọ̀ yìí náà ní ìsàn ọlọ́run la pa ìyẹn láti ẹgbẹ́ tó ti rere sí àti bàbá rẹ̀ hamala ti wọ́n kórókó ta ìyá rẹ̀ lóyún ẹ̀ lọ́wọ́ ìlera wọ́n tà á ti kó ta ó lè fi kalẹ̀ náà lọ́wọ́ ìlera wọn á kó lóko wọ́n ti bọ́ lóko tala lóhùn ẹ̀ ṣẹ̀kọ́. ó lóyún ẹ̀ ni ọwọ́ ìsáyé tóbi wò ó wọ́n ọjọ́ ta ti mọ̀ hàtà ìdàgbàlagbà. ọjọ́ rẹ̀ ó sì yóò bá ní sùúrù ogójì ọdún yẹn náà láti nà. Láwọn tó kọ́ sọ pé ìwú làtọ́ ọdún kọ́ sí ìwú kọ̀rẹ́ wa. Ẹni tí ọba ti gbádùn pé ọpọlọ rẹ̀ ò pé ó sì ti wọ fọ́ọ̀tì ọ̀dà tó lè gbádùn lọ́tọ́lọ́mù bàbá rẹ̀. Ẹ rí alákọ̀ọ́kẹ́ ọdún mílíọ̀nù ọdún mílíọ̀nù ẹ̀ wúlò fún ibi bàbá yẹn Ọlọ́run bá ń sọ nípa àkùnjẹ́ yẹn nígbà táwọn ọmọ ọdún tó ti kú lé wọn lọ́mọ ọlọ́run òun kọjá ní kólóòtù níjọ yẹn bùtánẹ́sù ti sọ́bẹ̀ lérú gba àwọn yẹn ti kú lọ ẹnì kẹ̀kẹ́ bẹ́ẹ̀ wọ́n wà ní á ah! tí ọlọ́run ti lè fún ní àwọn ọba wà bí ọba adẹ́ta ní fátamọ́ ọ̀tá ọmọ omi àti àárín ní òun ọba àgbà ọlọ́run wá pa ọ̀pá ẹ̀mí rẹ̀ fún òdìdí ọgọ́rùn-ún ọdún wá sí àgbègbè á ah, àtàlè sí lọ́wọ́ ntọ́ba bẹ́ẹ̀ ṣe àti kí nǹkan ẹ̀ ṣe. alẹ́ sísọ̀rọ̀ ọdún ẹ̀ bá kẹ́mi tó ń darí ọ̀ ọlọ́wọ́ bá sùpánù ọ̀tá náà kọ́tù náà wọ́n ni wọ́n sọ́yìn lẹ́lẹ́ kí n sá lẹ́ni wá nílé ní amọ̀lá tó ń kó owó wá kan náà àlà wáhà ọ̀fìn sọ̀rọ̀ lóru ní àmàyè alápá èèyàn lábẹ́ kó ẹ̀ ní nǹkan tí ò rọrùn bákan náà ó lóyún rẹ̀ ní ojú ọlọ́run lórí àyè lọ́rùn ọwọ́ atọ́jú rẹ̀ fún ìdílé ọdún méjì. ọmọ yẹn gbé àlẹ́ àwọn ìdíjìrì ya àgbàdàgbà ó ń kàlí onídìí ayẹyẹ kíláàsì nínú ọjọ́ ayé òun ìkànnì wọn ta fẹ́ wò olùkọ́ yìí káàdà sẹ́kùnrin láti ìwọ̀lẹ́kùn. ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها فاستغفروه وتوبوا إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على معنى لا نبي بعده وبعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فاتقوا الله عباد الله ẹgbẹ̀rún الله ọba tó رايك wọn asọ̀rọ̀ كل fọ́tí fọ́tí قم ti قم lé قم ń téèyàn bá fi sí lọ́run tó níṣù. ìmọ̀lẹ́yìn oníkéyà ní rere ṣe ń ọjọ́ ayé. ọwọ́ tí ìgbà ọlọ́sọ̀dọ̀ ọdún báyìí ààrí àtàkọ́bí lọ́dẹ ọlọ́sọ̀ lọ́la á wọ́n ní arákùnrin kan tí mo fèrè òbí sí ọ̀rọ̀. èyí náà ti pẹ̀lú nínú gbogbo àwọn ẹ̀ka ń lórí ìdòwì sọ́rọ̀ níbẹ̀ máa kọ́ ọ̀la àmọ̀ròwò wọ́n á ní à wọ́n ti kọ́ sí àdúgbìlẹ̀ pé náà à wọ́n mọ̀ gbà tó wà ní eh, thirteen ninety ẹ̀rí eh, kìí ṣe kọ́rọ́ òkàtí ń kà ẹ̀ la níjì o ẹni tí ẹ̀mí ẹ̀ kù kú lórí wàhálà ààrẹ o ti tẹ̀lé dẹ̀dà àlèmọ́ tó sì máa di àlejò àmọ̀tòlá ọ̀nà tó kàdé ìjáde wọn ni wọn tún di àtẹ́bí lè sọ̀rọ̀ lọ́wọ́ àtúnlá. vitamin d ẹta ìta ń burú jù nínú àwọn èèyàn ìdíje ọlọ́run ní fẹ́ ẹni tẹ́lẹ̀ rẹ̀ kò bí tí wọ́n sábà gbáyé lọ ní àwọn tó yẹ ọ̀rọ̀ ilẹ̀ ní ìlànà kìí sàwọn ènìyàn gbogbo àwọn ẹlẹ́wẹ̀ bẹ́ẹ̀ kó ọmọ akọ gbígbérígbéré ọdún tó وما هو من ذاته من العذاب أن يعمر kọ́pẹ́lá ti bẹ́ẹ̀ lọ ìgbẹ́lá yìí ò lè yí kó níbi kọ́ bá ti ọlọ́run nígbà tí ọ̀rọ̀ náà bá kódà kó wí sẹ́mi yẹn wọ́n lọ lọ sí ìròyìn má lè rà lọ́wọ́ ọlọ́run ló ti aláàrin náà nípa owó táwọn yẹn ti tọ́jú bá kọ́rọ̀ ayàlẹ́ ti ṣe. ayélujára ti mú náà ìlànà la náà rí bí ìbílẹ̀ sùn láyé àbẹ́ ìwọ́kùn tẹ ẹ gbọ́ tó wọ́n ń kú nìyé mi. bó ti pẹ́ láyé tó bọ́jú orí yẹn kù tó láwùjọ fà á kò sàǹfà ní pẹ́. bẹ́ẹ̀ yẹn mú àdúrà ẹ̀rọ fún òní kọ́jọ́ tó ti bìlí ìdúró ìdí òbí ọdún báyìí ìgbẹ́ one thousand ní ọdún ṣùgbọ́n gbà tó rí ìmọ̀lẹ̀ ọmọ rẹ̀ kẹ́kọ̀ọ́ bá wọn níta ní ọ̀là níbi dáwọ́dà àlùsọ̀látọ̀ sàlámù wọ́n ní sixty ní ọ̀dà tó tún kọ́ọ̀tù bẹ́ẹ̀. àkọọ́lẹ̀ sọ pé ń gbòòlò ninety six mọ́lákò ló ń lọ́wọ́ ta ẹ̀fọ́ fún kọ́ọ̀tù ọmọ rẹ̀ tó fún tòun yìí kọ́ ádámù gbàgbé àwọn náà bá ń gbàgbé ó ti yẹ àwọn náà ti yẹ. lẹ́yìn àwọn àkọọ́lẹ̀ náà rí yẹn àtúmọ̀ àkọọ́lẹ̀ ọdún wo làbẹ́ ti sọ láàrín látó bí yẹn ti lè mọ̀ sí òkókó lè kọ́ tó bíbí ìlú bó ti wá pẹ́ láyé tó ọ̀sánfààní olóòtú ti ń gbàgbé ọ̀gá tọ́lọ́ lẹ́gbẹ́ pípẹ́ yẹn òkè tó mọ̀ ọlọ́run tó ń sọ fún wa nípa àwọn ìjọ náà alẹ́ ìsọlá tó sọlá wọn aláàmì bíyì náà ọlọ́run ọ̀dọ́ ọ̀dọ́ sẹ́lẹ̀ ló hàn ní ìlà ọ̀pọ̀ rẹ̀ ọlọ́run ní pàtà akẹ́rọ nẹ́bí náà ń ta àwọn ìjọ rẹ̀ ọ̀lẹ́bí tàbí ìlú alifasálẹ̀ dé ẹ̀dùlá àbùsí rẹ̀ àná. subhanallah báraka màlíkà nẹ́bí ọlọ́run wà láàrin ìyẹn bá. ó sì lo ẹgbẹ̀rún ọdún láàrin wọn ó sí àjọta yẹn náírà fifty years làbẹ́bí ọlọ́run lò pẹ̀lú àwọn ìjọ rẹ̀ yẹn nẹ́bí náà ṣùgbọ́n wọ́n ti ẹ̀sẹ̀ pọ̀ tó ń gbà wọn gbà fọlọ́ kò wúlò kí ló padà kẹyìn ọ̀rọ̀ wọn ọlọ́run ní pátá kájà fọwọ́ kù báyìí wọ́n kò sọ ìwò rẹ̀. omi lọ padà rúpa wọn omi látòkè àbí lọ́wọ́ alátìlẹ̀ nígbà tí wọ́n sábà tó kọ́ bá dẹ́dà tí wọ́n sì lọ́rùn tí wọ́n sì lọ́ ọlọ́run bá wíjú lórí sọ̀hárà níbi àpàrọ̀ àyíṣà níbi ọtí tá àná ọ̀hún sí ní ọ̀rọ̀ ilé rẹ̀ àjẹ́rì tá a bá fún ọ nígbàdùn fún àwọn ọdún tó pọ̀ fún ìmọ̀jẹ́ alákùnrin ọ̀gá mi ìwà àdúgbò ọ̀padà wá dé bá wọn ìwọ̀n tá a ti lé rẹ̀ fún ọdún lóyà fún alákìnrin àdúgbò ọ̀gá mi ìwà ọláyẹ̀wọ̀n ọmọdé wọn kọ ọmọdé gbogbo ìgbádùn tá a fún ọ yẹn kò lè rọwọ́ lọ́wọ́ kò lè fi ìyàrá kó o fi tẹ̀lé fún ọ lọ́wọ́ ìyàrá ẹwọ́n náà wọ́n sọ àwọn ẹ̀rọ ìtàhálà àwọn mọ̀lẹ́bí ti náà ni àwọn aláìsàn déédéé náà ọlọ́wọ́ ti máa bá tẹ̀ wà fún ọ àkìlẹ̀sì ẹ̀mí jì lọ́dún tàbẹ́ tí wọ́n lè rẹ́gbẹ́ ọlọ́run lọ́sùn olùkọ́jú ayé yẹn àǹfààní rẹ̀ kan. ọba dẹ́gbà ni àwọn ará yàrá wọn láti náà wọn ìtàn ló lẹ́nu kú yàrá ni ọ̀sọ̀ sẹ́yìn àwọn ọ̀sọ̀ sẹ́yìn ṣé wọ́n rí ni. bíbélẹ̀ lọ́dún lẹ́ẹ̀kan tàbẹ́ kejì a máa ń tẹ̀ wọn pẹ̀lẹ́bì àìníná tó nà láyé ìlú wọn wulẹ̀ ń pẹ́ ni tọ́ba ti lọ wọn ti gbàgbé padà lẹ́nu ìwọ̀n òsì ní ìlú olórí padà wọn láwọn ìyẹn ìtàkìyà lórí òjẹ́ ní ìgbà wà. olùdarí dáadáa lọ ẹ̀yẹ ló ti ọ̀nà ọ̀fà alẹ́bí sọlọ àtàlá ní oye wa iná ẹ̀dá ọlọ́run ilé àwọn balá ọ̀run ti sí ìlú ní àmúrẹ̀ ọlọ́run ló wọ̀ ní gbàgbọ́ darí. ẹni yóò tó pé títí yẹ lọ lórí rẹ̀. ó ti jẹ́ lóòótọ́ pé lọ́wọ́ lọ́wọ́ òbí ẹ̀mí lẹ́kọ̀ọ́ lẹ́nu ẹ̀rọ. ọgọ́ta ọdún bá ìṣe kéke ọ̀rọ̀ bá ó ti jẹ́ fún lápọ̀ ẹ̀rí wọn bá kọ bá kọ ọ̀rọ̀ pàá ti ní kẹ pàá bò ẹni tí ọba kírun ni ń kọ wọ́n tún yẹn ti pọ̀ owó kò sí wúlò rẹ̀ kẹ́mẹ̀ mi ti wò pọ̀. Ẹ̀ẹ́d òwú ẹni yóò kọ́ bá wọn títí yẹ nínú àlẹ́ wọn máa yẹ tọ́lú tọ́jú ọgọ́ta ọdún tí ọ̀bá rí dáadáa ti tọ́jú ọlọ́run ní gbàrú sáré rẹ̀. Kápẹ́lá yìí lọ́jà ọ̀ ìjọ náà ní aláàrẹ̀ fẹ́ kú ẹ̀fẹ́ kú báyìí àtàwọn ẹ̀rọ sọ̀rẹ̀ bá a ti rí kọ́ńtínfọ́ńtì tù yìí ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́ta nípa tẹ̀lé tẹ̀lé tọ́lọ́ ọmọ a. Ah! nítorí pé ìbẹ̀rù tí máa yọ sí ìyẹn níbi ikú ó lé o ó lé ní lọ́ọ̀sì fún kúrọ́ọ̀lù wọ́n ti tẹ̀lé ní sàáyàdá torí ní orí lọ́wọ́ àníyàn tó la fún kúrò lè ábùdí kẹ́mi ẹ̀rọ náà ọ̀rọ̀ wọ́n yẹ kó ọ̀rọ̀ ìlera kọ́lọ̀ wá sí kó a tún kẹ́ẹ̀lì lórí ìwà láti bí ẹ̀ قال الله سبحانه وتعالى اللهم اجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر يا رب العالمين يا رب العالمين قولوا إلى صلاتكم ورحمة الله تعالى